mo rántí dáadáa pé fídíò wọn kan jẹ tọ́lọ̀ ní kó rí ìdìnà púpọ̀ báyìí. mo débílé ni mo wá rí pé ah, àwọn àlùfáà wa tí mo máa ń rí fídíò wọn náà rí ọlọ́wọ́ bá sẹ́yìn náà o ọlọ́wọ́ bá wa gbà lọ́wọ́ sẹ́yìn náà gbogbo tá a tọ́lọ́ fáwọn ṣe rọ́ọ̀dù fún wa náà jazakumullahu àti àlékún jazakumullahu khairan ẹ má bínú pé à mélòó làkókò rẹ̀ wá kù tí wọ́n ń bàtìkò kí gbogbo àwọn àwọn àlùfáà wa ni wọ́n kalẹ̀ ìwọ̀ sí ní lọ́rọ̀ àwa ọmọ kéwú bàbá ti ń bá àwọn àlùfáà pàdé ká ṣe àpọ́nlé wọn lára àdánwò tó ń wọnú ayé lénìí ó ní ká má mọyì àwọn àfáà látàbí jùlọ àwọn àfáà tó jẹ́ àwọn àfáà sunna àwọn ẹlòmíì gan ti wá ń ṣùgbọ́n ibi pé ó dàbí pé kò sínú súnà nẹ́bí ká máa pa àwọn àfáàlì ẹlòmíì ti ṣe súnà nẹ̀gbọ́ yìí débẹ̀ ẹlòmíì ti ṣe súnà ṣùgbọ́n àwọn ẹlòmíì táwọn olóò tí ìwọlé tọ́yẹyẹ náà àwọn náà ti gbọ́ nígbà àwọn gómọ̀ sọ́gbà gá àmọ̀ pé láàrin ara sí ẹ̀yìn ìpínra Muhammadu kọwa tóbi dáhìn àwọn sọ̀hábí àdínẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ẹ máa rágbàlagbà tí ó máa rá bàbà níwájú ọmọdé òjìṣẹ́ ìfẹ́ nǹkan méjì o aláìfẹ́ mà náà ni àpọ́nlé mà náà ni ọlọ́mọsábà àpọ́gbà wọn fà wálé àwọn ustaadu wa tí wọ́n wá ń bẹ ní ẹgbẹ́ ní àyín náà jazakumullahu khairan wa ahsanallahu ilaykum wa shakarallahu sa'yakum ọlọ́wọ́ bá ṣàlékún dáadáa yóò sì ó jọ bí ẹni pé mo mọ̀ wọ́n bì kan àmọ́ ẹ̀rọ ti bẹ̀ mọ́ dáadáa. aha jazakumullahu khairan lọ́fà aláhùn ikọ̀ ọlọ́wọ́ bá a sẹ́yìn ẹ̀sọ́ lórí. àwọn ibi tí wọ́n náà tí àwọn ṣáàzù wa tí àwọn náà tí wọ́n ṣẹ̀ darapọ̀ pẹ̀lú wa jazakumullahu khairan àtàwọn ṣáàzù wa tán wà lọ́wọ́ ọbẹ̀ náà ilé àti wọn máa ń pàdé láwọn àdúgbò tiwa ọlọ́wọ́ bá a sẹ́yìn ẹ̀sọ́ lórí. gbogbo àwọn àlùfáà wa àtàwọn ọmọ kíkí àwọn alfáà ló wá bí kí gbogbo àwọn jàmáà lọ́kùnrin àtàwọn ìyá wa ní obìnrin àwọn bàbá wa tí wọ́n parí ìdánilẹ́kọ̀ọ́ nísìnyí ṣẹ́rí bó bá ṣe pẹ́nu tí wọ́n bá wa sọ lé ní òun náà lágbọ́ ọ̀láì ó ti tó ó fẹ́ mọ́ bùkátà sáà tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ mi àmọ́ lápáwọn elétò ti ṣètò rẹ̀ kalẹ̀ pé àfikójá jẹ́ lẹ́kṣọ́rà méjì ẹ̀mbá ní àwọn ọ̀rọ̀ tán bá wa sọ ọ̀láhìláàrí ó tó kódà káwá lọ́rọ̀ àtúwáfẹ́mọ́ ti sáré rẹ̀ káwá sọ̀rọ̀ gangan di mọ́tínú kásẹ̀ mọ́ wá gbé sáré òjáde lábẹ́ rẹ̀ tó ráwọn ọ̀rọ̀ ní kún kẹ́kẹ́ púpọ̀ ọlọ́mọ́sà bá wa sanwó lẹ́sàn lórí àwa bẹ náà pé mẹ́sẹ̀jì báyìí ọlọ́mọ́sà fẹ́ káwọn èèyàn ó lè gbọ́yé pàtàkì jùlọ àwọn obìnrin ẹ̀ eh, ọlọ́mọṣẹ́ àti kí wọ́n lè gbọ́ yé àwọn tó jẹ́ mùsùlùmí ni àbáwọn tí ò jẹ́ mùsùlùmí náà wallahi alazim tá a bá gbàgbọ́ yé irun tó ṣe lálàyé ìlú ìsìláàmù ti wé o tí gbogbo ayé sì ń lò bẹ́ẹ̀ obìnrin ò bá sí mọ̀mọ́ dààmú ìdáàbò èèyàn ó kan obìnrin ní ìláyè ní ẹ̀ sì máa bá sunkún nígbà tẹ́ bá banú dààmú nǹkan náà ni ó máa wá dáńfó nǹkan náà ni ó máa wá kóró pé obìnrin náà lẹ́ẹ̀ máa bá ń di ọ̀kadà àti tó fi ń gbéyàn òun náà lẹ́ẹ̀ máa bá ń di àwọn iṣẹ́ ńláńlá tẹ́ máa rò pé kí ló kù tọkùnrin fẹ́ gbádùn mọ́ lára lára ilé yìí tó àmọ́ ibi alúwájú kan náà lọ. ẹ̀wọ̀n ẹlòmí ò máa ní economy factor náà ló fa àgbègbè bọ́rọ̀ lẹ ètò káràkátà ní ayé tó dàrú ni àìgbẹ́sìlé náà ló jẹ́ kí irú káràkátà ní òní tàwọn ẹlẹ́ha méjì tán mú jáde lóòótọ́ kan sọ lẹ́ẹ̀kan o wọ́n gbàṣẹ ìháwọ̀ láti lé ọgbọ̀n nìkọ́ wọ́n lè ti bá àwọn bá wọn di iṣẹ́ àrùn pọ̀npọ̀n àwọn lọ rí gbé tìlú bá bù kalẹ̀ kalẹ̀ bá àrùn pọ̀npọ̀n àrùn pọ̀npọ̀n ọ̀hún tọ́tọ̀ àwọn lọ rí gbé tìlú bù wọ padà ah, kẹ́ni ò ní bà mí lọ́wọ́ o àfi bíi pé kí n wádìí pé bò làwọn ìyá òun gan wà kí ni tọ́rù báwọn lè sunday ṣe ṣe àwọn ọmọdé àtàwùjọ wa ṣe ẹbí eh, àwùjọ dàrú dé náà nù ó gbòòrò orí obìnrin gbọ́dọ̀ ṣiṣẹ́ obìnrin gbọ́dọ̀ ṣiṣẹ́ ẹ̀wò mi ti ń tì wá lọ báyìí ẹlẹ́kùn obìnrin tó ti lọ rèé rúgbúrú so pé látàárọ̀ tó fi da ara rẹ̀ láàmú ó wá da lẹ́sẹ̀tọ̀ ọkọ ṣé bá ń ṣebẹ̀ lọ́kọ́ lóhùn ó gbádùn rẹ̀ ni àbí ó yá lọ rèé sàlù àlákàṣe tún náà ẹlẹ́kùn èwo ni ó ṣe béèrè ní gbogbo tàkálẹ̀ yìí ẹ ó yá aṣọ mi rèé máa bá ń fọ́ ní onímọ̀ pè kò sí tẹ́ lè bèèrè lọ́wọ́ rẹ̀ tó lè ṣe mọ́ ọdúnkọ́lọ́kú sàánú wa ọlọ́mọ́sàbá wa tán ìjọ wa sí tó ibi wọn wá ní ká sáré gbéyẹ̀wò láàrin ìṣẹ́jú díẹ̀ àárín àwọn àlùfáà làwà àtọ̀rọ̀ra máa kí gbogbo ẹ̀ náà ní ìwọ̀nba súrọ́tù sọ àyà ẹlẹ́ẹ̀kẹwàá náà ni àwa ṣàgbéyẹ̀wò tàfsírù rẹ̀ súrọ́tù sọ láti àyà ẹlẹ́ẹ̀kẹwàá ńgbà bá fi kí àyà mẹ́tẹ̀ẹ̀ta tó tù tẹ̀léra wọn oyà ti máa débi tí ó lápẹ̀rẹ̀. ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó sì bá wa sọ̀rọ̀ púpọ̀ nínú àyà náà. ọlọ́run pé àwa olùgbàgbọ́ òdodo ọlọ́gbàtà ka àti náà fún àwọn olùgbàgbọ́ òdodo ó bá wa sọ̀rọ̀ ó wá júwe ohun owó lèèyàn máa ń ṣe láyé tí máa ń jèrè ọba júwe rẹ̀ fún wa ohun yìí náà làwa fẹ́ máa ṣàlàyé lọ́ba ìmẹ̀sì abdulluwa wa ìmọ̀lẹ́hìn wa kọ́rọ̀ bèbè wa ìlẹ̀hìn wa fọ́lẹ̀ ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́run tí kìí ṣe jáde ọ̀rọ̀ ìfẹ́ inú eh, ni tọ́láwọn àbọ̀ ní tẹ̀fsíìrù já mọ̀ pé ìtumọ̀ à ń ṣe tẹ̀fsíìrù Kùránì ó ní pé ọfẹ́ máa wá bàyá ṣe ọfẹ́ sọ pé áyàtẹ̀rí yóò ìjọ́lọ́ ń gbà lérò rẹ̀ o ọlọ́run ọmọ ànábì adámẹ́ ẹgbẹ́ sọ mìírù ọkàn rẹ̀ ní ọlọ́run ọlọ́run tọ́ba ilé kìfẹ́ nù tiẹ̀ bọ́ tọ́ wá ní tó lọ́rọ̀ bá ń wí nù sẹ́ni pé yẹn dáná ọ̀nà méjì ọ̀daràn pọ̀ tó alukóra ní pẹ̀lú pẹ̀lú ọtún wá sàgbákò pé ọ̀dá àdápa irọ́ mọ́ ọlọ́run tàbí nínú àwọn àlùfáà tí wọ́n ní nínú ọ̀nà àti ẹ̀ṣẹ̀ tó burú jù oníkéyìn ọmọ dáadáa pa irọ́ mọ́ ọlọ́run kódà onímọ̀ gbéyàwó pé bẹ́ẹ̀ iná ṣírkì wà lùtẹ́bìrì àlàlà ìwọ́n ló burú jù ní méjèèjì agbọ́lọ̀ ń worogún tẹpa gbàgbó lọ́gá ìyá ńlá ìyá ẹ̀sẹ̀ wọ́n ní jẹ́ rí ìbọ́lọ̀ ń worogún níbi ó ti kọ́kọ́ wá náà ní àlìkẹ́bíbú ala Allah wàlùkọ́wùlù ala Allahi bi ghayri ilmi parọ́mọ́lọ̀ náà ló bí àgbọ́lọ̀ torí jọ láwọn tí wọ́n pé wọ́n láti abẹ́káwọn kìíní yóò mú wa súnmọ́ lọ ní ń bọ́ ọlọ́run ti pè wọ́n jòkó pé ẹwẹ́ nìkan tí ó jẹ intermediary láàrin ìyá àti ẹni tó parọ́ náà ni ló ń jẹ́ pé ẹni tí ó bá ṣe tafsiru Qur'an àti kó jẹ́ kó rí òun ó pé ìpolówó àrùn dákúmọ́jà sì ní o ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́run tí kìí ṣe tànábì mọ́jà wí lórí àwọn àyà yìí ọ̀rọ̀ ìfẹ́ inú ọlọ́dàkùnmọ́sà sọ wa bẹ́ẹ̀ gbogbo àwa náà tábà wa gbọ́ èèmọ́jà sì gbọ́ o mọ́jà tíọ́rọ̀ ọlọ́run gbọ́ mọ́jà tíọ́rọ̀ àdẹ́bọ̀ Muhammad gbọ́ ọlá al-Qur'an al-Karim àmọ́ lọ́nà lónìí ọlọ́run mọ́sá dání wọ́n o èyí Suratu Saf àyà ẹlẹ́ẹ̀kẹwàá Saf Suratu Tahrim tọ́yì tọ́tọ̀ Suratu Tahrim لكي الذين آمنوا هل تكون تجارة تنجيكم وقوا أنفسكم وأهليكم طيب سورة التحريم آية إليك أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون يا أيها الذين آمنوا توبوا إلى الله توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أسلم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا أيها أيها النبي جاهد الكفار جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخالتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الساخرين قل وهو فلو الله سبحانه وتعالى ó pe gbogbo wa pátápátá láti èsì èmi àti ọlọ́mọdé àjá wà nínú àwọn tọ́lọ́mọ bá pè bí àyà yìí olúwa ní yá ayyuhal ladhina amanu náà yá subhanahu wa ta'ala, ó ya yá ayyuhal ladhina amanu ọlọ́run ní mo pe ẹ̀yin tẹ́ nígbàgbọ́ lódodo mo pè yín tẹ́ ní ìgbàgbọ́ lódodo tèmi àti yín ó máa fẹ́ náà pé ọlọ́run mọ́ṣáà jáde máa fẹ́ nù wọn. tọ́ba léèyàn nígbàgbọ́ lódodo ìmánì tó yè kúrò ni nílẹ̀ yorùbá àwọn àlùfáà wa bí wọ́n bá ń débi àwọn àyà yìí wọ́n ya ní yá na amanu ààrẹ tí ní ẹjẹ́ sọ pé náà kálukú ló sì dáhùn pé náà ẹni ń dáhùn náàmù yìí ẹ̀yẹn kan dé bàdí rẹ̀ pàró rí ń bàdí rẹ̀ yóò pàró ló dè mọ́ bàdí yìí ẹ dénú yàrá rẹ̀ ọ̀tọ̀ ní tẹ́ bá lórí gbogbo mẹ́rẹ̀ẹ̀rin ọ̀tọ̀ ní tẹ́ bá láàrin ilé ìgbàgbọ́ ni ò tí dáadáa nù. pọ́lọ́wọ́n bá bá ń júwe àwọn olùgbàgbọ́ òdòdó ìgbàgbọ́ tó yè kóró ìgbàgbọ́ tó yanjú tányányá kìí ṣe ìgbàgbọ́ à ń ta papọ̀ à ń dọ́gbọ́n ti pẹ̀lú ara wọn àmọ́bẹ̀ nǹkan la wá lénìí ibi آمنوا Aya وأهليكم نارا آية yìí ẹjẹ́ àdìkíní kan mú mẹ́ o olúwa ní kú ọlọ́run ní ẹ kó yọ kí náà ń o ẹ protect ara ese ṣèbù ara yín níbo láti ní ẹ ara yín nàárọ̀n ẹ protect ara yi kúrò níbi iná bóòlẹ̀ ṣe ese náà bóòlẹ̀ ṣe wà nínú àwọn tí ó wà lìjẹ́ náà àwọn bàbá wa tí wọ́n ti wà sílẹ̀ kan wa sanwó olóore obìnrin tí ó bá wà lìjẹ́ náà kó sáà tó bá ti wọn. obìnrin tó fẹ́ jọ máa lìjẹ́ náà kó sàfihàn bí wọ́n ti láálẹ̀ ohun ọlọ́wà ní ẹgbẹ́ gbára yínbi ọ̀rọ̀ náà ta wí níbi ẹ̀ ti kọ́kọ́ gbé e ní pé àrùn fúsàkùn ẹ wá lára yí tán ta ló túkù tẹ́ tún mú àwọn ará a ń bọ̀ wá bí mo lára alé ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ta ní kọ́kọ́ mọ́ ń kan ní nínú ara alé ìyàwó la ní yìí la ní yìí ta ló kọ́kọ́ kàn wájú nú àwọn méjèèjì à ń wá bẹ̀ wọn kú ẹ̀ ara yín kò nínú náà. kú wà bóòlè yóò ti wá lára rẹ̀ kúrò nínú náà àwọn àyà yìí gbà míì àwọn tán bá fẹ́ jẹ́ onífẹ̀ẹ́ àtàwọn tán máa ń àwọn ọgbọ ọlọ́ǹgán ní kú àǹkúsà fún ọlọ́ǹgán ní ara yi. ọgbọ ọlọ́ǹgán ní ẹ má dúó ẹ̀gbẹ́ tí ò bá jẹ́ kí ló mọ́lọ̀ máa sọ pé kú fún sí o ẹlòmínú wa gbọ́ pé a ah, bọ́lọ̀ bá wá lè sọ báyìí kí wá lẹ́ni àmọ́ lò pàró sí bọ́lọ̀ bá wá lè sọ báyìí kí wá lẹ́ni àmọ́ lò ìfúnpá sí bọ́lọ̀ bá wá lè sọ báyìí kí wá lẹ́ni àmọ́ pé gèdè sí olúwa wa yẹjú ẹ̀pẹ́ irọ́ ẹmọ́ mú lábọ̀ kú anfusakum wa ahlikum naro. Kú anfusakum wa ahlikum ọlọ́ni ẹpáyà bóòlẹ́ ṣe ní wọn náà bóòlẹ́ ti yọra yín kúrò bí ẹ̀ ṣe níjọ́mọ náà bóòlẹ́ ṣe yọ ìyàwó lẹ́ṣe yọ ọmọ kúrò níbi ẹ̀ níjọ́mọ náà ọ̀nà tá gbà láti pòtẹ́ẹ̀tì ara wa oná lọ̀nà ẹni tó gbéná kalẹ̀ tó wá sọ ojú ọ̀nà tí èèyàn máa ń fi wọná kámọ́tò ojú ọ̀nà bẹ́ẹ̀ ẹni tí ò ní wọná òun lẹni tó tẹ̀lé ojú ọ̀nà tí wọ́n ní kí ká tẹ̀lé ojú ọ̀nà tó sì ní ẹni ó bá lè yọra rẹ̀ kú mẹ́ ẹni ó sọ́ra rẹ̀ kú òmbì náà nù ayàyẹ mọ́ owó bí táyà yìí ti bẹ̀rẹ̀ o rẹ̀ líǹkì ẹ̀ mọ́ bí tọ́lọ̀wọ́ bá wá ń parí ayà náà sí nípa wà ibẹ̀ mú ọdẹ́ ká di kí níkà mú bẹ̀ pé bọ́lá ń bá ní a protect ara wa kò bí a mọ̀ wọ̀ná ká páyà bò láàṣẹ ní rí náà ìwọ̀ ká sọ àwọn ìyàwó wa ń bí kán mọ̀ wọ̀ná yìí àwọn ìgbésẹ̀ kan là á gbé àmẹ́ni ọlọ́run bá kọ iná mọ́ kò sí wàhálà tá a o ọlọ́run dákun mọ́sí ni àsìn lọ́mọ náà mọ́sí àwọn ìyàwó wa lọ́mọ náà mọ́sí àwọn ọmọ wa lọ́mọ tó a wá ṣọ́ra wa pé bò ó là ṣe wá díjú ọmọ náà ọkọ̀ gbéra rẹ̀ a wa ní àtẹ́bìyàtò sàhíhà tẹ́lifíà sàhíhà ohun tí a bá fẹ́ wá ara wa ibi a kọ́kọ́ bẹ̀rẹ̀ ni a kọ́kọ́ ṣe àtẹ́bìyàtò nàfíyà kémi gẹ́gẹ́ bí ìbálẹ̀ ti tí wọ́n fẹ́ wọ náà bó ni wọ́n ṣe kọ́kọ́ ṣe ra mi ẹjẹ́ àtọ́wọ̀n ọmọ wa kọmọ wọn náà wa kọmọ wọn ẹ ìwọ tó jẹ́ olùmójútó yàwó tó fẹ́ jẹ́ olùmójútó ọmọ ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ sọ ti sọ́ra rẹ̀ kọ mọ́jọ ọmọ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀rọ̀ ọmọ náà ni ìntọ́ ń gbọ́ ìntọ́ ọmọ náà ń gbọ́ lọ ń gbọ́ ìrìn ẹsẹ̀ rẹ̀ ìrìn ẹsẹ̀ ni ẹni tí ó wà protect ara rẹ̀ nu náà ni pé yóò kọ́kọ́ gbé lẹ̀ pé kí ni mò ń gbìyàn wọná ó dàbí ọ̀rọ̀ àwọn àlùfáà wa tó máa ń kọ́ wa bá wa bẹ́ẹ̀ nu kíláàsì rẹ̀ tí ó ní ó làkọrin kan ní àwọn ẹni ìṣíwájú tó ti lọ ó ní àrọ́bùtù ṣàrọ̀ láàlẹ̀ ìṣàrọ̀ wàláàkín lítàwàkí ó ní àrọ́bùtù ṣàrọ̀ mo wádìí kí ni ń jẹ́ aburú kí ní jẹ́ àgbákò mo fẹ́ mọ̀ kí lórí ibú gan mo fẹ́ mọ̀ kí lẹ́sẹ̀ mo fẹ́ mọ̀ ó lé àmọ́ mò ń wádìí ẹ̀ṣẹ̀ káàkiri mò ń wádìí láburú káàkiri mò ń wádìí ọ̀ràn káàkiri ẹ̀ oníláàlì ṣàrùn kìí ṣe pọ́ wu èmi náà kí n ṣàbúrú nǹkan o àmọ́ tí ló mú mi máa wádìí ẹ̀ ni pé lítàwọ̀ kìí in tó jáburú yìí bò ni mò ń ṣe ṣọ́ra mi kú kí n ṣe ó ní ìdí tèmi ṣe ń wá burú káàkiri rẹ̀ ó wá padà wá ń parí ọ̀rọ̀ ya ṣar ká sí i ó dà tó ṣe pé kò mọ́ kò mọ́ kí náà ń pè láburú ó ní kò sí tàbí ṣùgbọ́n ìyẹ́ ni ó ti padà ni ti jẹ̀mọ́ ẹ ń bá fẹ́ protect ara rẹ̀ kú òbí iná búlúwa ti wí nínú tó gbọ́dọ̀ kọ́kọ́ wádìí ni pé kí ni máa ń gbé èèyàn wọná yóò wá béèrè pé ẹ dákun kí ni èèyàn lè ṣe tí ó fi wọná ẹ̀gbígbà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tó sọ́njọ́ kan pé gbóhùn dé tó gbó sánmọ̀ lọ òun wá rí pé àwọn tó pọ̀ jù nú àwọn ọmọ náà àwọn wo ni wọ́n àwọn obìnrin nìyí

kó wá ní ẹ̀ ṣé wọ́n ní nǹkan tí ó gba wọn náà ní ìmọ̀ agbúrú yìí fún wa ká lè ṣe kí jama ká lè jìnà sí ṣe rí yá kú àǹkúsà fún wa àlíkún ibi a ti bẹ̀rẹ̀ rẹ̀ ni pé kọ́kọ́ kí ní bàbára mẹ́kí ni ó gbé èèyàn wọná pé eléyìí ó gbé wọná o eléyìí ó gbé èèyàn wọná kódà eléyìí bó bá gbé wọná iná gbére ni o bẹ́lẹ̀ bá gbé wọná ó ti ṣe bí bá pẹ́ mẹ́ padà padà máa jáde jama ọlọ́mọṣàlá èmi àti ipò nu ọmọ náà ọlọ́dàpọ̀ mọ́ sí wa lọ́mọ ẹ tá ṣe láàárọ̀ ọ̀nà tó lè mú wa náà ni nìkan wọ̀nà láyé lónìí tó wá bà wá ló jẹ́ ni pé èyí tí ń gbé èèyàn wọná wá àti pọ̀ lórí ẹ̀ wá àti pọ̀ lọ́tún wá àti pọ̀ lósì àmọ́ ba nínú jẹ́ pé the more ọ̀bọ máa nẹ́bí ádámù ẹ̀ ṣe máa èyí tí ó gbé èèyàn wọná bẹ́ẹ̀ náà náà wá ń rárí wọ́n bẹ̀ sí ẹ̀ ẹ̀ ẹ̀ wo bẹ́ bọ́ ti gbalẹ̀ lẹ́yìn tọ́lọ́wọ́ bá ti júwe fún wa pé inna Allaha la yaghfiru an yushraka bihi ويغفر ما دون ذلك لمن يشاء إن الله لا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء قال الله سبحانه وتعالى قل إن الله لا يغفر أن يشرك به قل الله سبحانه وتعالى قل ní forí díyàn ìjọ èèyàn bá ń bá awórogún gbogbo ẹ̀ṣẹ̀ ló pọ́sibù fẹ́ yóò rábò dídì kò fi rù máa dúnà dáàlì kálímẹ̀ yẹn ṣá. wàyá fi rù máa dúnà dáàlì kálímẹ̀ yẹn ṣá. ṣẹ́rí ẹ̀ṣẹ̀ tó bá ti lò sáàmbọ́ lọ wórogún àwọn ẹ̀ṣẹ̀ kan wá ń bẹ bọ́ ọ̀bá túbá lè foríjì ti bá rẹ̀ pàdé jọ́ láì túbá kan tó àfikọ́ túbákọ́ tó kú o bọ́ ọ̀bá túbákọ́ ònú ẹbọ tó fi jẹ́ ọlọ́run wọn bá ń pè níwájú ọlọ́jọ́ ń gbé ìdánù kìyà máa nú àwọn ọmọ náà káàbọ̀ ní ọ́ ìdákun ẹbọ òun nísìnyí ẹ ó mọ̀ kúrò láàrin àwọn ẹlẹ́bọ nìkan wà láyé àwọn àfáà àti ń fún yàn láìsẹ́ǹsì ẹbọ ìbá ti ráfà lẹ yorùbá ìtòun náà gbangba wá àti ló ti sọ Lagos Island níbẹ̀ ló ti ti ó ní gbogbo wá àṣítọ́bọ́ wí fún yín gbé ẹgbẹ́ ọlọ́lọ́wọ́ ẹ gbé ọlọ́lọ́wọ́ wa o kò ṣe gbé ayé nìkan o ògùn tààrà ayé tààrà nǹkan ó ní kó dá àbó bá ṣe pọ́dọ̀ àwọn ẹni tí kan pera wọn náà kan kó wá o gbà la ẹ̀ṣẹ̀ tó lọ ń lérí pé òun ò ní forí ẹ̀dìyàn ìwọ́n sì ló kù káwọn èèyàn máa ṣe olúwa ti ń pè wá pé yá ayyuha alladhina amanu ku anfusakum wa ahlikum nara. yá ayyuha alladhina amanu ku anfusakum wa ahlikum nara hmm. wa qudha an-nas wal-hijara. عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون àwọn nǹkan tí ó bá gbé wa wọná ẹ̀dàpọ̀já lọ rí wa àmọ́ kí la lè fi protect ara wa jù náà ni pé ilzamu nafsi bi awamirillah الله أكبر الله أكبر الله أكبر الله أكبر وأنا أشهد وأنا أشهد وأنا أشهد وأنا أشهد だからかっこいいみたいな言わます。ラッサルの fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ bàbá ń pè mú lọ́wọ́ lóòótọ́ àwọn onímọ̀ àmọ́ mọ́ asáró àfa wa Umar ibn al-Khattab radiyallahu anhu wa ìgbà láàyè wà kìí ṣe wọ̀ kéèyàn máa sọ̀rọ̀ lọ kéèyàn ó sì máa jẹ́ pé ẹni tí ń pèpè àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò jẹ́ kọ́kàn wọ́n kú níbi ẹ̀rọ tí wọ́n pè súnà káwá tẹ̀lé irun tó ń pè wọn yóò wá yóò pọ̀ mọ́ wa lọ́wọ́ ọlọ́mọta fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ìrún náà wá pè yí nìsín a sì fẹ́ lọ rí kírun ṣe àádùn báyìí náà padà wá ní àbí a round of land ìṣẹ́jú márùn-ún tó yá àsìkò àyàkùn náà tó láti ṣe láti pèrò bá wáyà yìí mọ́sálásí ti lẹ́gbẹ̀ẹ́ wa a ní ká lọ rí ti sọ́lá insha Allah ta'ala ńgbà bá wá kírun dé ìdí ìdìrìlá ibi àyà náà ni ما قلتني وصل اللهم وسلم على عبدك رسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته حياكم الله شيخنا نفع الله بكم جزاكم الله خيرا حياكم الله